Wàlíkùn sàlám wa rahmatulahi wa barakatu. Uh, ìdáhùn ní ṣókí lórí ọ̀rọ̀ ìrun Tarawih kí Allah subhanahu wa ta'ala kí ọjọ́ kí e, Ramadan tí ń bọ̀ yìí kọ́bẹ̀ àlàáfíà ara. Uh, tarawih lọ́dọ̀ àwọn àlùfẹ́ tí ò ní yíyàn pẹ̀lú kóonújọ ọ̀rọ̀ lọ́dọ̀ wọn súnà ni èèyàn lè kí munfardan wọ jamaa èèyàn lè dá kí èèyàn lè lè kí ní jamaa ṣùgbọ́n eléyìí tí ọ lọ jù ń bẹ́ẹ̀ òun náà kí èèyàn kí ní jamaa nítorí ẹgbàá kan. tí wọ́n gbà wá látọ̀dọ̀ ìyàwó Aisha kọlọ́mbà níyọnu sí i òun ló fún lọ́lá jama onírọ̀sọ́lù sọ pé màá kọ́ ma máa lè ìmáàmì àtẹ̀yà sọ́rọ̀fà ṣùṣẹ́bàláhù kìyàmù lẹ́yìn latin. èèyàn bá lè gbìyànjú tó kírun kìyàmù lẹ́yìn pẹ̀lú imam tí máa mú fi kú lórí ẹ̀ tí kì í tán wọ́n bá nìyẹn sírò pé ó fi gbogbo òru ẹ̀ ó fi dókè hàn. irú ọ̀rọ̀ yẹn àti sísí rasul sallallahu alayhi wa sallam tákọ̀ lè sọ fún wa wípé ó kì fún àwọn sọ̀hábà ó kì fún wa fọjọ́ mẹ́ta ní jàmá kó tó di wípé ó wọlé tí ó jáde ṣẹ́mọ́. ìyàwó Aisha dẹ̀ ń sọ fún un pé àwọn èèyàn ti kọjá di sàn ànábì ní mọ̀ ń bẹ̀rù kí wọ́n má sọ́dọ̀ ọ̀ràn èèyàn fúnra wọn. òun ló ń sọ wípé kákìrùn yẹn ní jàmá ọlọ́lá ju kákì nínú ilé lọ àti iṣẹ́ tí wa Umar tí ó ṣe tó kó àwọn èèyàn jọ láti lè ní jàmá àpapọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala kí ọba ní yọ́nú sí i kódà yọ́nú sí gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ kó jẹ́ ní kọ̀ọ̀kan wa náà ká lè ṣe iṣẹ́ ìyọ́nú táwọn sọ̀hábà ẹgbẹ́ rẹ̀ ọ̀dẹ̀ tako sẹ́yìn arákọọ́lẹ̀ tó sọ fún wa pé aṣíwájú wa Ali kọ́lọ́hún bá ní yọ́nú sí i ọkọjánu Ramadan lọpọlọpọ masalasi ori tí wọ́n tan aná dá bẹ́ẹ̀ táwọn èèyàn ń jọ́sìn nínú oṣù Ramadan Ali sọ wípé nawara Allahu ala umara qabra ọlọ́run bá mi tàn mọ́lẹ̀ sínú sàárè Umar kama nawara alayna masajidana gẹ́gẹ́ bí Umar ṣe bá ní tàn mọ́lẹ̀ sínú gbogbo mọ́sálásí wa. eléyìí ń tọ́ka sí wípé kò sí ìwọ̀ nínú kí á tan kákìrún yẹn kákì ní jàmá béèyàn bá wá da kí náà kódà kọ́ mọ́ sí sẹ́lẹ̀ kò sákọọ́lẹ̀ tí ó sọ wípé kò kí ìrun tàràwẹ̀ torí Rasul sọ pé man qama Ramadan imanan wahtisaban ghufira وما تآخر من قام رمضان من اسمه موصول ينكو هذا شيء فهذا عموم وبان كنجما وبان سداكي ọ gbà ládàá kódà bí ò sí ìṣẹ̀lẹ̀ nígbà tí ẹ̀tún ti wá wà nínú ìṣẹ̀lẹ̀ àdúrà wa ni ti ká lọ yóò ti ká kòrónà lọ kó tó Ramadan àdúrà ni o àdúrà ni o má ọbẹ̀ lọ́n ni o pé kọ́lọ́hún ti bá ní ká lọ o èèyàn máa ń rawọ́ sọ́lọ́ ni àmọ́ bẹ ni òun lọ aláṣẹ òun ló léètò lórí gbogbo nǹkan lọ́wọ́n abíọ́ báni ti mú lọ kí rọ̀mọ̀dánù tó dé o ti fi wá láyà balẹ̀ tó bá jẹ́ pé ó tún wá tó ń bá ní wọ̀ kò sọ pé táwọn ilé ètò ọba sì ti yọ̀ǹda fún wa pé ká tún jọ máa kójọ pọ̀ wọ́n sì ní kára máa dó lọ́kọ̀ọ̀kan fún bẹ̀rù aburú tí gbogbo àwọn àlùfáà sì gbà wípé bí aburú àtàìsàn bá ti ń jà kò ṣe é wọ́n bí kéèyàn kóra ró láti fi dáàbò bo ẹ̀mí ẹ̀ kọ́lọ́ subhanahu wa ta'ala kọ́là wa a lè kí tàràwí wa a lè kí nínú ilé wa kàdàkí kàdàkí nínú ilé wa kò ṣe é wọ́n bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam.